mẹ́fà náà tún ni. baálé mi kí nìyẹn. àkàṣọ àmàlà mẹ́fà yìí fẹ́mi nìkan wọ́n ní kó ra bàtà kan fún mi lánàá ra mẹ́fà ó ti fẹ́ràn mẹ́fà jù <laughs> baálé mi torí yín náà ni àtìgbà tí mo ti ní airtel big brẹ̀kẹ̀tẹ̀ ni gbogbo ohun tí mò ń ṣe fún yín ti di mẹ́fà mẹ́fà. ṣé lóòótọ́. testa five five five star ash. hash láti gba ìlọ́po mẹ́fà owó ìpè tó o bá rà sórí òpó ìbánisọ̀rọ̀ airtel rẹ jẹ gbádùn ọgọ́rùn-ún mẹ́fà náírà ìfàfàmì alẹ́sẹ̀kẹsẹ̀ lórí gbogbo owó ìpè ọlọ́gọ́rùn-ún náírà tó o bá rà fún gbogbo ẹni tó wà lórí òpó ìbánisọ̀rọ̀ airtel ni o. ìyàwó mi ẹ o ọ̀la lọ́jọ́ bíi mi o. mo gbé mo gbé. airtel the smartphone network.